قال لقومه إذ قال لقومه إلينا مرجوهم ثم نذيقه العذاب الشديد بما كانوا يكفرون قل إن الذين يفترون على الله الكذب ṣètò ìsinmi ayé ọmọ ènìyàn lórí oṣù fẹ́ ọ̀nà wa tí ó kàrà bí àti gbogbo wà láàyè láti wá tún gbé ọ̀rọ̀ ọ̀rọ̀ àgbà sí ọmọ ènìyàn lórí rẹ̀ èyí àkọ́kọ́ bàbá àkọ́ insurance lórí pé ọ̀nà ọlọ́ọ̀bà rẹ̀ sọ̀rọ̀ sí gbogbo tí ó bá wà nígbà tó sáyé àwọn tó ní bàbá ọmọ wọn ni àbáwọn tí mo gbà gbogbo ọ̀pọ̀lọpọ̀ bàbá mẹ́wàá Muhammad jẹ́ ọ̀gbọ́n fún bàbá tí máa ń jíṣẹ́ fara mọ́kà ọ̀rọ̀ ni a fẹ́ máa bá ń jẹ́ láàyè àbúkà olùmọ̀ ìnà láàyè fẹ́ẹ́ ìṣèlú náà wà máa yọ̀ nínú lọ́pọ̀lọpọ̀ ọba èyí ó lè jẹ́ náà tí wọ́n máa ń sọ sí ẹ àdúntì ẹ̀fẹ̀ ọ̀rọ̀ wà á ń kàdúrà àbúkà bábá bá tó ń sọ̀rọ̀ omi kọ̀ọ̀rẹ́ wọ́n ti pa àwọn tó sáré rẹ̀ náà lọ wọ́n ti kó òṣùwìn ní àtẹ́sílẹ̀ ìyẹn ní kéèyàn ohun tútù sí ẹlẹ́nu kó má bàa bá jẹ́ kó má bàa já kàrà kó lè jẹ́ ọlọ́run nígbà tó ń sọ fún àlẹ́kọ̀ọ́ Muhammad ṣe àwọn tí wọ́n ń dára pa ọmọ ọlọ́run ó wá lé láàyè ìfìlẹ̀ tó kó wọn sí ṣé ìfọwọ́ bá yọ sábà ṣe láti sọ fún alẹ́ pé a ò bọ̀ mojú òun rẹ̀ àǹtẹ̀jẹ̀ àlùwẹ̀ ìwé ẹ̀sẹ̀ ńlá ni tó tóbi kéèyàn sí kí kó pé nǹkan ní ìpẹ̀lú ọlọ́run àdàkà àdìkó sọ fọ́lọ́ bí ó wá ní kò sí tó pẹ́ màtà nínú ẹṣẹ́ tó mọ́ dájú nàtàrún ìdúnyà yòròyìn wàhálà ayé ni ọ̀pọ̀lọpọ̀ bá sí ní tí lọ wọ́n bá kọ́ ọ̀rọ̀ òbí máa tẹ́ bá lóbi ìyàwó wo ló ní tó ti ẹ́ tẹ́ bá lóbi wẹ́ káwọn ló jẹ́ tó ti ẹ́ ọ̀kọ́ọ̀lù tàkàtà wọ́ òwò ẹ̀rẹ̀ náà sódà káàmà tẹ́ bá sọ pọ́nà ọba rẹ̀ náà ó dà kò bí ó ń mú ìrẹ̀lẹ́ ni àwọn tó bá kù kọ́ kí ló ní ó sẹ̀sẹ̀ ilé yìí tí ó sẹ̀sà tiẹ̀ ìyẹn pé ìbá má dẹ léyìn kó má dà léyìn ìbá dá ìyẹn dá pẹ̀tù special bí àwọn àláìka tó tiẹ̀ wáyé tó ṣe wáyá lọ́nà tó bàdá yẹn ìyẹn ní pé gbogbo àwọn àyànfẹ́ ọlọ́run pátápátá bí wọ́n ṣe wọlé ìdá tó abara ni wọ́n lànà ìlú sọ alọ́sùn sọ nípa ẹwà mohammed pé ó ní ìdáná àdàbẹ̀ṣà òun ìlú ìdílé tẹ́lẹ̀ mi ní ìsọláṣẹ pẹ̀lú rẹ̀ àmọ́ bára bíi tèmi a tí bẹ láàrin mi àtẹ̀yìn ní pé ànàmá ni isa pé ọlọ́ọ̀bá rẹ̀ kọ́ wa tó bímọ àbó múyàn kan lọ́mọ ẹ̀sẹ̀ tó tóbi tó bá jẹ́ pé àdá ilé ọrụ múyàn ṣe bẹ́ẹ̀ kó làbẹ́ yóò sọ bẹ́ẹ̀ tó bá jọ to ẹ̀yẹ̀ kan náà ń bọ́ ọlọ́ọ̀bá àlejò so ó tóbi púpọ̀ ká máa ṣàkìtì akẹ́gẹ́ nínú àwọn òwe táwọn èèyàn fi wọ́n ọlọ́run bá nígbà tí ò tọ́ òní ká sọ pé ọlọ́run bá gbà ọlọ́run bá kí ni ọba àgbà tó tiẹ́ táwọn èèyàn bá fẹ́ ròyìn ìyẹn ní pé gbogbo tí máa ń jẹ́ ròyìn tá a fẹ́ ròyìn ọlọ́run bá nígbà láti tẹ́lẹ̀ ogun wà fọ́kàtì tìta ìkọ̀sìnà ó gbọ́dọ̀ ṣe déédéé pẹ̀lú ròyìn tọ́lọ̀ fi ròyìn rẹ̀ àbíta nàbí sàlàyé pọ́lọ́ ṣe kí ni ó fi ròyìn rẹ̀ tẹ́ bá lọ́ba àgbà ni adé ní pé lánàá méje ni ẹ̀sìn ìjàgbà tó wá láyé padà wà darúgbó torí pé kàyà lọ́pàá ní yóò padà bá èyí tó wá burú jù ní pé àwọn àkọ́ padà máa ló lé fún tí wọ́n lè fi àgbárò ìdí ni tẹ́lẹ̀ máa sọ́kọ́ ọlọ́run tù wá lọ ọlọ́run ṣe ní ó tù wá lọ ìyẹn ni pé afẹ́ ìdọ́gba pẹ̀lú ẹ̀ so àwọn orí àpòkánà láti jòkó ọlọ́run ju ẹ̀ bẹ́ẹ̀ lọ ara wọn kò sí pé wọn pé àbájú kí ọmọ lọ kì í ṣe bẹ́ẹ̀ adẹ́dáwa ni ajìnà sí lẹ́yìnsàkà ní ìrìn yìí ṣẹ́yìn fìlàáfì ìwàlà fìsàmà kò sáàbùdọ̀ ààrẹ fi wí alẹ́ wé rárá wọn wà ní àtẹ̀sí lẹ́yìnsàkà ní ìrìn yìí ẹ̀ lẹ́yìn kẹ́kẹ́ wípé wọ́n á máa fẹ́ dàbí là so ìyẹn ní pé ẹ̀sẹ̀ tó tóbi ni lọ́nà fún ní súnmọ́ ìlẹ́yìn náà màrùjú òun nígbà tí mo bá jèrè láyé tán wọ́n kò wá pàtó àwọn ọlọ́run ثم لما نذيقهم العذاب الشديد يطن láti jẹun ọlọ́wọ́ fi ààrẹ jẹun gbogbo nǹkan lè lè ṣe tó lè mú jẹ kí ṣe ní kókó gbogbo ẹ̀rọ náà wà dáadáa ọlọ́run sọ fún àwọn Muhammad fẹ́ẹ̀rẹ́ kó mú kẹta ní pẹ̀lú mi kó mú kẹta fáwọn kó asosiyeti kẹ pẹ̀lú mi kó tẹ̀ ẹni wí ọlọ́run pàṣẹ kò sí táyà tó lè gbà lọ́wọ́ ọlọ́run a a a sẹ́ni pé nígbà tẹ́lẹ̀ ń gbé lọ sí kojú òde kí tó làwọn àdéhùn náà ìjọ́tàtàgbà Muhammad káàkiri ọlọ́run tí pé ọkú rẹ̀ yà ámì rọ̀ṣúnlọ́lá yà Abbas ámì rọ̀ṣúnlọ́lá ọkú àdẹ́gbà Muhammad àbúrò bàbá ẹ̀ ó ní yà ámì sẹ́lẹ̀ṣì ẹni tèbèrè tẹ́ bá fẹ́ǹsì kí n lè bá ibẹ̀ lọ́wọ́ kádìjọ jí rẹ bẹ́ẹ̀ fàáyìn ní láàbùnrin àkùnmínàlá ìṣẹ̀ à torí pé tá a bá dárí kí á wọ̀ ìwọ láti tètè béèrè tó ní tó máa ń fẹ́ sí ìyẹn ní pé ààrẹ ní ẹ̀ka ṣíṣètì pẹ̀lú ọmọ ọba dẹ́ra tó wọ́n lè máa ṣe bẹ́ẹ̀ yóò lẹ́tọ̀ sí àtúntò ní ọlọ́run gbogbo ẹ̀sẹ̀ ni mo lè fi jìyàn mo lè forí ẹ̀ jìyàn tó bá yẹ tó bá kú tán bí ẹ̀bọ̀ kọ́ wò láti gbọ́dọ̀ máa ṣiṣẹ́ lára àwọn ọmọ ẹ̀yà wọn lápapọ̀ gbogbo tí ó bá mú kéèyàn mú kàn ní pẹ̀lú àwọn ilé ìfisàkéṣẹ́ bẹ́ẹ̀ bá dáhùn ẹ̀sẹ̀ kan bẹ́ẹ̀ bá kírun sí lágbó òkú tẹ̀jí rẹ bẹ̀ lórí ẹ̀ tó ti ẹ̀ láàrín àwọn àṣà ọ̀rọ̀ yẹn olùfúrí ẹ̀jù àmọ́ kì í ṣe nígbè kẹ́ ẹ̀ ń tọ́lẹ̀ lọ. gbogbo ní kí sọ́ọ̀mà ló ní ikọ̀ ọmọ àdáàlú ṣe ní ìtì. lẹ́yìn àyà àwọn afún wọn ìyà tó ti jẹ wọn bí mà kàánú kẹsì wù pẹ̀lú tí wọ́n mú tí wọ́n sàyẹ̀wò rẹ̀ lọ́wọ́ àdẹ́rà náà. واتل عليهم نبأ نوح إذ قال لقومه يا قوم إن كان كبر عليكم يا قوم إن كان كبر عليكم مقامي وتأتيني بآياتي

ọlọ́run ń kára pé kó sọ̀tà àwọn ànábì tó ṣáájú náà ànábì ọlọ́run tó dání pàlẹ́bọ̀ Muhammad kó fún lè ṣe kíni kó fún lè ṣàlàyé ẹ̀ fún wa ó ní fọ́sọ̀sọ̀ lọ́sọ̀sọ̀ làálẹ́wọ̀n lẹ́tẹ̀fẹ̀jẹ̀wò pàtàwọn ànábì ọlọ́run pẹ̀lú àwọn àjọ wọn fún wa bóyá wọn á jẹ àárín ní sọ́ọ̀tì máyílà ó ní wọ́n àlẹ́yìn náírà àdìmẹ̀rẹ̀ àwọn ọmọ àmẹ́rì àdánù méjèèjì àmọ́tò tó fẹ́ sọ fún wa yìí ìtàkà ní agbẹ̀tẹ̀gbìyà bàbá àwọn àmẹ́rì ọlọ́wọ́ bàbá kan bàbá àwọn àmẹ́rì ọlọ́wọ́ wọ́n bá ní àdéhùwà lóòtú àdìsàlá lóòtú àdìsàlá wúwa awùwà lóṣùlù àdìsàlá ó ń là kọ́kọ́ òjíṣẹ́ tọ̀nà tó ti àwọn àmẹ́rì kan ṣáájú rẹ̀ àmẹ́rì ọlọ́wọ́ kì í torí òun náà lè fọ́rùkùn bẹ́ẹ̀ nà nàbí wàlúùsù kàmà kọ́ọ̀lá kẹ̀kẹ́ ìhun nà lọ àdìgbò yẹ́n wọ́n wọ́n àwọn àfọ́ọ̀lù rẹ̀ sì ti ṣàlàyé fún wa tó ti yẹ pé àwọn wàlúùsù àkọ́kọ́ ànábì ọlọ́run tọ́lọ́run rán tó fún ní tíra tó sì níjọ táyọ̀ ànábì àkọ́kọ́ alẹ́ sẹ́lẹ̀ ìyẹn ló fẹ́ ṣàlàyé rẹ̀ fún wa torí pé bẹ̀rẹ̀ àlùkò láti pé orí ipa àtọ́ àtàkì bàbá nínú sọ́ọ̀tù hood ẹ̀ bàtà ànábì dání ànábì ló ó wá wọlé fún nínú súnà kan jì ó wọlé nínú súnà tó dọ̀ ẹ̀ ẹ̀jẹ̀ àgbẹ̀ fún ẹ̀ṣà rẹ̀ wọ́n wá lọ ààrẹ yìí nàbà àánú ẹ̀ nàbà àánú ẹ̀ ká fún wa ìró ànábì ló sẹ́yìn pé mo táà bá sọ ọ́n sharaf kan tọ́lọ̀ fún anagba Muhammad alẹ́tì lamyukta lamyukti nàbìyàn kọ́bìlà tí ò fọwọ́ ànábì kan náà àná subhanahu wa ta'ala náà ni àbíyá ìsàlùkí nàbí àsìmá yìí ọlọ́run kára kó pé àwọn anábì tó ṣáájú pẹ̀lú kíni pẹ̀lú kọ́ wọn wọ́n ní yóò di ẹ̀mí yóò náà ẹ̀mí yìí náà Muhammad sallallahu alaihi wasallam mùtálà bí ìsìnkì kì í pé ó pọ̀ ẹ̀ àmọ́ kò fi bẹ́ẹ̀ olùkọ́sù alẹ́ bàbá àmúrìnì wọ́n kò fi kìtàlì zakariya wọ́n kò fi kìtàlì ìrọ̀lì wọ́n kò fi kìtàlì ìdírísì ìnáwó kánà sìdíkàn nàìjíríà ẹ̀ẹ́dì fọ́ pé yá Muhammad kò sínú àkọ́kọ́ ọba náà kò rẹ̀ kò pé kó kò pé wá rẹ̀ mọ́mọ́ láyé.

tó ti yọ ànábì mú wa alẹ́ sàlẹ̀ káàdì ṣẹ́kì àbíyá ṣẹ́kù àbíyá àgbà ní fáwọn àdébí ọlọ́ wọ́n wà wúlù wúlà ní wúlù làásìmì náà rúṣù ó là kọ́kọ́ nínú àwọn àdébí márùn tí wọ́n ṣe kíni tí wọ́n gbókun wọn ò sàdédé fáwọn àdébí ọlọ́ kan lóko táàkì wọn márùn bí ò kọjá wípé máyù àdì him ní kọ́mìnì àwọn máa rí ìgbà rẹ̀ máa yóò tẹ̀lé ọ̀wá òmìkan mi àwọn àdánwò tọ́nà ní kó kà wọ́n ó ju tàwọn ẹgbẹ́ wọn yòókù lọ ó ju tàwọn ẹgbẹ́ wọn lọ tó ti ra ó lò wà á Musa wà Ayisa tó nà ẹ̀dínjú nà ó lò àwọn tí wọ́n gbọ́ fún àwọn àdéhùn ọlọ́run àkọ́kọ́ náà ní àtàlẹ́wà Ibrahim alayhisalam wà Musa àlẹ́wà Musa wà Isa àlẹ́wà Isa fún balẹ̀ ẹ̀rọ káwa àdánwò àdánwò wọn kọ̀ nínú àwọn ẹgbẹ́ wọn lọ tó ti ń fa gbogbo kò ní torí ẹ̀rọ wọn ni wọ́n kù kà fún wa nàbà àná ẹ̀ ọ̀kan náà wà lẹ́nu tó gbogbo bí rẹ̀ nígbà tí ń sọ fáwọn àjọ rẹ̀ wọ́n kọ́ wọn lọ káyọ̀ rọ̀ṣúlù láyọ̀ sọ̀rọ̀ láyọ̀ sọ̀rọ̀ yọ kó so ara ọ̀nù ìkísọ̀ tó nà bí yẹn láyé náà rọ́bà mẹ́rin máa ń ka ìtàn wọn ó ń ka tàn mẹ́rin ní òun fúta ní fáwọn tó wà bẹ́ẹ̀ ó sì tó wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó máa sọ fún wọn authoritatively pé ẹ lọ kàtàn ẹ lọ béèrè ó ti rà sáájú ìdùkọ́ làlẹ́ kọ́ إن كان كبر عليكم مقام إن كان كبر عليكم تبا توبي لاراني تبا وو لاراني كما تبا لاراني دعوة من التوحيد ìpèpè tí ń pè wọ́n lọ sí bí ìmọ̀wọ́n lọ́kàn lọ́dọ̀ ìfò ìka ìkájọ ààrẹ ikú tó bá jẹ́ kó fẹ́ máa tóbi lára yín ara yín fẹ́ pọ̀ ara yóò fẹ́ gbà ó tóbi lórí ẹ̀mí màkọ́ọ̀nì bóyá ẹrí mi láàrin ara yín pé ṣe èyí ni máa ra ìlà àbáṣà òun ní ìlú náà ṣe eré ìyàwó ara bíi tiwa náà ni ó mọ̀ sọ pé báyìí. لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره. lórí ti dáwọ́ tó nà níyà àwọn ìpètè ànábì ọlọ́run dáwọ́ àwọn ẹ̀kan ṣoṣo ni ìṣúlù dáwọ́ tó ń wá ẹ̀ làwa sí wà ìpìlẹ̀ ṣe pé wọn kí ló ẹ̀ ọ̀kan wọ́n lè rí àtọ̀hìn ìkọ́lẹ̀ ọ̀mì nígbà tí ń sọ sọ́sọ̀ àwọn táwọn kan sí ìkọ́lẹ̀ ọ̀mì nígbà tí ń sọ fún ẹjọ́ rẹ̀ ẹ̀ ń gbogbo wà ẹ wá sí kí ẹ máa jọ sí fọlọ́ máa dà tó ní ẹni láyé torí pé kò sí pín olùjọ́sìn ní ìtòrí àtọ̀ sí. ìní àwọn ọkùnrin kò máa bá a bá a omi àwọn. torí pé kò páyà ìyá ìyàwó mi kí ni lè má ta ọ̀rọ̀ nàrà àdáàbà bẹ̀rẹ̀ á rí ìbàdà torí kí lọ́wọ́ fi sọ̀rọ̀ àdáàbà pẹ̀lú ìbàdà ìyẹn ni pé má yà á dìbò gẹ̀rọ wá gbogbo ẹni bá sì kàn ní pẹ̀lú ọlọ́ yóò á ni ètò wà ní mẹ́ta làbá yìí tí ò bá wà tẹ́lẹ̀ kíìrì ní àyà ti là àti tó ní pé mò ń rìn ilé ti àwọn àmì ọlọ́run tọ́lá ní bí mímú kò léwu tó ní pé àwòsùn wà máa àyàwòsùn ìlànà ìbẹ̀rẹ̀ ìmòbí kò sí méjọ yẹn ṣe yẹn ṣe tó bá ṣe yẹn àtàwọn fẹ́ yàtọ̀ òjíṣẹ́ wọn ṣe kí ni yóò mú dógóńgó tó láti pè wọ́n ní rọ̀ṣùlù ni tó ṣe anáwó àwọn ọmọ náà ṣe àwọn ọmọ ọmọ ọmọ ní ọmọ gẹ́sì wọ́n ti bá yẹ nínú ọmọ bá yẹ tó ti àwọn èèyàn rò pé ni ó sà ẹ̀tẹ̀ lọ sà káyà lọ́jọ́ mùsùlùmí akiri ó ní ànàbẹ̀ bí yìnyín akẹ́rì ànàbẹ̀ ní Abdul Muttalib ànàbẹ̀ ọlọ́run ní láàyè bí ọ̀rọ̀ ọ̀rọ̀ ni pé akọjá ẹni tí máa bẹ̀rù àwọn ẹgbẹ̀rún ọmọ ẹgbẹ̀rún ti bẹ́ẹ̀ bá tán nílò ní bẹ́ẹ̀rù tó fẹ́ padà nínú rẹ jíṣẹ́ yẹn fún sọ àwọn ọlọ́run wọn kì í bẹ̀rù rárá ó ní káàdì kábọ̀ alẹ́ kò mà mi wọ́n lẹ́ kí bí ààyè àti tó bá tí mo rẹ etí tí sọ̀rọ̀ mi bí ààyè àti kí làwọn ààyè àti àwọn mi àwọn ẹ̀rí kò lè ká sí tí وتذكيري بآيات الله فعلى الله توكلت فأجمعوا tó bá jẹ́ pé òun ni o tó lè mú ìyàn fọkànbalẹ̀ lórí ìrùsójú ọ̀nà tọ́nà òun ni kó lẹ́gbẹ̀ẹ́ tí ń sọ fáwọn èèyàn kí ni ọ̀rọ̀ ọlọ́run tí bá ti sọ tàbí fún wa ẹ̀rù ní máa bá ààrẹ iṣẹ́ tó la àṣàṣìyà ìdáwàtì ìlàlá làbúdà lẹ́kùn lè dàní ayẹkùn náà ni yàtọ̀ alwàhí alàṣí ìyàdáwàtì ìlàlá ohun tí olùpèpè sọ́dọ̀ náà lọ́wọ́ fi láṣeyọrí tẹ́kù sí ní ìbà kó jẹ́ pé nípa àwọn èèyàn lọ sọ́dọ̀ ọlọ́run kó má lè pé pè é sọ́dọ̀ rẹ̀ àbí kó jọjọ kó lẹ́yìn tá a ní láwùjọ nínú gbogbo ọkọ̀ ọba tí ń pè é lóyún wákìlì ni wọ́n fẹ́ kó jọjọ ní ẹsẹ̀ nínú ìjọ wa nínú ìjàmá wa nínú sòsáyẹ́tì wa nínú àwọn ẹ̀rọ sòsáyẹ́tì ẹ̀rọ wa lọ sọ́dọ̀ ọlọ́run torí tẹ bá fọ́ọ̀mù àwọn padà lẹ́yìn ó rọrùn kọ́mọdé ó sọ pé ṣé àṣẹ tọ́lọ́run ni àbáṣẹ tiwa àṣẹ kí ni àwọn sàbí sọ fún àwọn Muhammad wọ́n ní kò sí ọlọ́run yóò mọ̀ lọ́dọ̀ ibi yà rọ́mà táwọn sàbí kan lọ bó ń ṣe ọlọ́run pé ó ń ṣe ọlọ́run tó bá jẹ́ pé ọlọ́run rẹ ló sọ wípé àṣẹ kí ni àárọ̀ mọ́ta pé àṣẹ ọlọ́run rẹ ni ló ń sọ fún wa wọn ò ní ìdí láti sọ pé bóyá ká compromise àbí nǹkan kan ìwọ kàn fáwọn aláṣẹ ká máa ṣe kí ni ká máa lọ wọn bẹ́ẹ̀ so ó rọrùn fún wa dé wọn pè wá sọ́dọ̀ ara rẹ ọ̀rọ̀ tí ilé ìsọ ni àbọ̀wọ̀ tọ́lọ̀ wà tẹ̀lé kí ní ààrẹ àti ìlà tó bá tọ́lọ̀ tí mo sọ fún ìrìnà tí mo rán ẹni tí kí ọ̀rọ̀ ọlọ́run wọ́n ní fàálà láàyè táwà kíákì jù torí pẹ́ẹ́ni tí mo rán ẹni tí ọ̀rọ̀ rẹ̀ mo lè fi gbára léwu yàrá hali tawakul ìyẹn gbé tawakkaltu ala Allah èmi gbára lọ́rọ̀ nítorí pé kò mọ ilé tí kiri o ọ̀rọ̀ àwọn àmì ọlọ́ àyà kẹgbà o àbíkẹ́lẹ́gbà o àbíkẹ́lẹ́ òkú ẹlẹ́sẹ̀ kẹ́kẹ́ o ní o kàn án fàárà láyé gbogbo àwọn tí tó tábà bá kó lè wá sí náà lọ ó ló tó ti yé ìjọkàtà ìsàlẹ̀ tí wọ́n lọ sójú ogun ànágbà Muhammad sallallahu alaihi wasallam ló wá alákùnrin nígbà tó sápá àwọn nígbà tí ìrìn àfi nìkan sápá báyìí tó ti yé ànágbà wa ni mọ́ra pàtàkì tó ara rẹ̀ tó kàmì pa fún náà ìwọ́n ló so máa bà rẹ̀ ó ní wáyé náà pé bá a ṣe máa dé nígbà tí a bá fẹ́ lo ogun ní nígbà ìmọ̀kan rẹ̀ ọkùnrin kankan àfi yẹpẹrẹ wàyí mítà aládàáyì tọ́ba yẹn kú sórí rẹ̀ ní tata ní tàtàlìjà ìníyà ọkùnkùn gbà ìmọ̀kan ló ń tẹ̀lé lọ kú sí àti torí lójú ogun ẹ̀sìn lọ́sí ní lòún lọ torí ẹ̀ lójú aṣọ yìí lójú aṣọ kan máa pa tó yẹ gbọ́dọ̀ dé lára fàálà wáyé àlàkàlẹ̀ torí gbọ́dọ̀ ló fi gbogbo ara dé. fàálà ti ní ọ̀hún á ní ìdáyà tí ọmọ ọmọ ṣáájú wọn ni agbára lé ń pàtó bára lọ́lọ́ ẹwà gbọ́n ti ń sọ fàá. fàájì ní ọ̀hún àmọ̀rọ̀kùn. fàájì ẹwà lọ kóra yọ. ọ̀gá àkùn. mi ò sọ pé nìkan o ẹ má lò nìkan o ọ̀gá jọ torí ثم لا يكن أمرهم عليكم أمة ثم لا تجعل أمركم عليكم متلبسا بل فصل حالكم معي ẹ má jọrọ mi ó kó bànújẹ́ báyìí tẹ ẹni máa kiri ẹ fẹ́ sí o sotie anẹ́gbọ́n musa alẹ́ sẹ́la sẹ́la fọ́ tọ́lọ̀ bá ti ń sọ̀rọ̀ anẹ́gbọ́n musa tí ó bàrà sọ àtàwọn ìjọ rẹ̀ òun náà yìí kù la sotie so nígbà tí àwọn òpè náà ju náà lẹ́yẹ fáwọn àlejò musa alẹ́sẹ̀lẹ̀ tó ti wà pààlù ya musa ìmà àtẹnukọ wà ìmà ànàkùnà àwàlà àmàlà àlùkọ ìyẹn musa ṣé wọn lọ kọkọ jọ wà lẹ́nu àbáwà nípa kọkọ jù ó ní bàlẹ́ àlùkù ó ní ẹsẹ̀ kí o ẹjú tẹ bá fẹ́ ju o ẹsẹ̀ ju tẹ bá fẹ́ ju fàyídà ìbánu wà ẹ̀sìn yìí mú ọ̀yà òkè nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ó ń sàwọn èèyàn lójú ó ń mú àwọn èèyàn lójú pé nígbà tí okùn yẹn dé jò tó ti kí wọ́n ti mú sàtọ́ ó ní máa ti tún bí ìṣẹ́yò mo ti ẹ̀kún fẹ́ mú àyè tẹ́lẹ̀ o. ìnà máa ìnà máa sọ́dọ̀ òkè ìsàkè mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ìbí dání ètè àwọn òpin náà wọ́n lè àyè òfin ìsàkè ó tún wá sí pèjá. wàláyé yòfìlẹ̀ ọ̀sáàlú àìsù àtà òkùnjáde òní jèrè gbogbo àìyíká tó gbọ́dọ̀ rẹ̀ sí kíni ó ọrụ lójú tó ti ó ní fàájì nínú àwọ̀rọ̀ fún wàṣọ̀rẹ̀ káàkiri ẹkùnra ó ní ìbànújẹ́ kókó papọ̀ fún yàrá ẹ̀ ẹ má tó jẹ́ bàbújẹ́ tọ́lọ̀ yóò wà fi wá rújú mẹ́yìn lọ́wọ́ bali fọ́sọ̀lù alẹ́kùnmẹ́ ẹ kíá ẹjọ́ náà ń tẹ̀rẹ́ ṣe ẹ jẹ́ kó kíá pẹ̀lú mi ẹ jẹ́ kó kíá láyẹ̀kùn amọ̀ràn alẹ́ gbòmà ẹ má tó jẹ́ nǹkan tí wàá máa ẹ kíá tẹ́ bá bẹ́ náà. ثم قضوا إلي ولا تنظرون ìyẹn ìmáàna ọkùnrin wà lẹ́yìn yà yàní hajjú alẹ́yìn bẹ̀ kọ̀dọ̀ ẹ gbèrò láti ẹ pàṣẹ ntẹ́ ẹ fẹ́ ṣe lórí mi wàlá tó dé o ẹ má lọ mi lára o ẹ má lè ní má lè ká ara ní tàbí wàhálì bàkàwí kí ló dé pẹ̀lú ìpèníjà yìí àti ìdẹ́rùbà ẹni tí ń ṣẹlẹ̀ láàrin wọn yìí ìyẹn ni pé ó ti pè wọ́n láwọn àsìkò tó pẹ́ sotie kana nuhu alayhi salam falabisa fihi hamsina eh, alfa sana illa hamsina ama lọ́kàn náà ló sọ pé kọ́ọ̀là wà kọ́ọ̀là ọkùnrin ní ìgbà ọ̀tún kọ́ọ̀lì láì láwùjọ ó ti pè wọ́n lọ́sàn-án àti ní lóòrùn ẹ́ wà láti nínú dùn ìgbà àti ìpèpè ní òní wọn kó kọjá kí wọ́n tún sá lọ ó ní bàbá ẹ bá ọ̀rọ̀ tù wọn wọn bá tún bá tún pè wọn jẹ́ àánú aṣọ mi náà bí àdá yìí wọ́n wà tó tọwọ́ betí ẹ wà sẹ́kṣọ̀ sí àná wọn bá bá sọ betí tán wọ́n kò dá sọ lórí wọ́n àṣọ wọ́n wà ní apá ọsọ tó ń sọ nǹkan àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ ń ṣe wà sẹ́kṣọ̀ wọ́n ti wá ń ṣe kótókótó lórí ẹ̀. قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين قال يقول سورة ìyẹn pé wọ́n tí wọ́n mọ̀ sọ pé o tó ń pè wá sí ọ̀la nínú àwọn ọba òde tẹ̀lé ẹ̀. قال يا òjíṣẹ́ ni mo jẹ́ látọ̀dọ̀ ọba tí ń tọ́jú gbogbo ayé tó ṣe ìyẹn nípa ìlú wa ní ọmọ àlẹ́ ìsàlá ó ti pè wọ́n nine hundred and fifty years ló ṣe kí ni lọ́dọ̀ láàrin wọn nine hundred and fifty years wàhálà tó wá ṣe yẹn sọtẹ́ ọba kakuléètì pé ààyè yìí mo dájú dá àwọn àti eléyìí lásìkò ìpèpè rà rí ọdún mẹ́wàá nínú lóhùn lò lọ́kànnà mo dájú dá àwọn sọtẹ́ tó bá jẹ́ pé rírì rẹ̀ so ti ní táìmù tó fi pè wọ́n dáwọn àti fifty ọmọ ọdún mẹ́lòó gan ló ń gán lò tó ti wọ́n ṣẹ́ ìgbà tajawasa alifasana alẹ́ ní ó lò one thousand years torí pé dáa ó mẹ́kùn lè kálífì ẹ alifasana ìgbà kàmsí náà àná one thousand tó fi fifty years ló fi pè wọ́n kọ́mùnà tó fà kẹ́kẹ́ omi ó tó dé kàmáàlù àṣàrà ọdún mẹ́lòó wà lò lẹ́yìn kiri lẹ́yìn omi ó sì kó wọn lórí rẹ̀ sẹ́nà pé tí o máa lójú ta ní years ọmọ ọdún mélòó náà wà máa rà ìka kọ́ọ̀mù àwọn ẹ̀gbọ́n rẹ̀ wò ní pọ̀ tó àníbọ̀ Muhammad ló bá ti dáwà àníbọ̀ Muhammad dáwà tó kọ̀ bá àjà ìgbèkùn tó ní kíni tó ní bárí kà nínú ọdún mélòó náà ní fi gbogbo ayé twenty three years lidalika adúlù nínú ọgbọ̀n mẹ́rin ààrẹ náà ká náà fi sínú kí di I the best influencer láyé pé ẹni tó lo mútàkì kọ̀síra àsìkò tó kéré tó tẹ̀ lápá lára àwọn èèyàn. Àwọn Aristotelis, Stolis, Socrates, Aflato, wọ́n lo tó pọ̀ láyé. Bẹ̀tì lápá wọn, ó fẹ́ mọ́tò nǹkan kí wọ́n lo twenty three years. Ó kàn fi parí ẹ̀yìn, ó bẹ̀rẹ̀ influence gbogbo ayé. Ah! Gaskiya, <laughs> kọ́nà tó bá dé pé owó bá àwọn olówó ayégo ṣe tó wà kọ́sù ìyẹn àti tí fáráwò pọ́lì sí kò yẹ kí ọmọ ọmọ fáráwò tí tòsí pẹ̀lú ibi tọ́lá rẹ̀ dé tọ́lá òfin sọ pé ìgbà fẹ̀rẹ̀ àwọn làálí fìlà àbùtì fìlà àwọn ga lórí ilẹ̀ wà máa dúdà rẹ̀ kò lórí pa èèyàn kẹwàá lè sọ pọ́ màá twenty ni wọn ilé tó pọ́ kò níye àbí sóní eré tó a wá ti ẹ̀rọ nípa lẹ́yìn àmọ́ dáwà rẹ̀ ẹ̀ kìyà kìyà nìsa àtàlẹ̀ àtìkọ́ àlẹ́ ayọ̀ tó dé ní kí ìrìnnì mà bẹ́ẹ̀ hali wọ́n gbà àràkà àlùbáríkà ti bẹ́ẹ̀ di dáwà tó ní ìnáwó hálà àbẹ̀yà tó lóun ní ìgbéyàwó àwọn àdàbí ọ̀rọ̀ dáadáa bí yàrá tó ti náà. فإن توليتم فما سألتم إن أدري إلا على الله وأمرت أن أكون من المسلمين. فإن توليتم ànẹ́lù wa lóòwò ayé sẹ́yà lọ́wọ́ sọ́tọ̀ rẹ̀ fún wa látọ̀dá ànẹ́lù wa wọ́n ní tí mo sọ fún yín látara tẹ́ báyìí fàyín tàwà lẹ́yìn tẹ́ bá yẹ ìpara tẹ́ lẹ́ ṣe tẹ́ bá rò pé bóyá mo retí kẹ̀kẹ́ lọ́dọ̀ yín àbẹ́rẹ́ retí kẹ̀kẹ́ lọ́dọ̀ mi lẹ́fílẹ́ ṣe ó ní fàmọ́ sàálùtùkún alẹ́ ìrìn àjẹ èmi ò béèrè kankan lọ́wọ́ yín o ó di mélòó ó di méjì mẹ́rin من صفة الداعي إلى الله níbi ìròyìn olùpèpè sọ́rọ̀ dání sọ́rọ̀ ọ̀rọ̀ tí wọ́n gbọ́dọ̀ ní kí ni ìròyìn àkọ́kọ́ ìròyìn àkọ́kọ́ yìí pé àyẹ̀kú na mùtàwá kí alàlá kó jẹ́ni tí ó gbára lé ọlọ́run ọba nẹ́dà àbí wàhálà láyé tàwákálì tù gbogbo ẹni tí wàá lókùn sójú ọ̀nà tọ́lọ̀ tàbí gbára lé àlá ẹlẹ́ẹ̀kejì ní pékiri láyà kúnà dàwẹ́tà wú rọ́ọ̀dì bá ń fi màláńdá ti dúnìyà ìpèpè rẹ̀ gbọ́dọ̀ jẹ́ nítorí yòrò yòrò ọrọ̀ ayé ó ní fàmásà àìtùkú àlẹ́ yìí méjì ni ní òbèrè ẹ̀sán kankan lọ́dọ̀ yìí o. ìyẹn adẹ́rìyà ńlá àwọn ọmọ. ẹ̀ka nàìjíríà ẹ̀sán tèmi lọ́rọ̀ tani alọ́lá ọ̀dọ́ ọlọ́run ti retí ẹ̀. sọ́tí àárín wà mí dàí àgbà àjẹ́ ìmọ̀ objectives àwọn motives tí gbogbo olùpèpè sọ́dọ̀ ọlọ́run gbọ́dọ̀ ní láti bẹ̀rẹ̀ ọba dẹ́dà aláwọ̀ bàtúfìnà bí halalika àmàlíkà wà àbúnínà bí fọ̀tàlíkà àmàsíwá àti bẹ̀rẹ̀ ọba dẹ́dà tí máa fi lọ́kàbalẹ̀ tí máa rọrùn lọ́rọ̀ aláàyè ó jọ kúrò ọlọ́rọ̀ aláàyè táàmì lówó jẹ́ èèyàn táàmì lówó tí bẹ lọ́wọ́ èèyàn táàmì lọ́sọ̀tò tó ti tó bá ti lè tó yàn èyí ó lè jẹ́ sẹ́wọ̀n kó wá tó yàn nìkan kọ́ torí owó tí ó fún yàn bẹ̀ kọ́ lọ́rọ̀ yàn lọ́rọ̀ àlàáfẹ́fà ìkóra ẹni níjànú wọ́n gírí àtọ̀rọ̀ àtọ̀rọ̀ rẹ̀ ṣe mọ̀kẹ́ ìfẹ́ fẹ́ fàmà sàárì tukùn alẹ́ mi ń bèrè kankan ẹni àjìríyà ńlá ẹ̀sán èrè tí mò ń wá ẹni tí ó sanwó mi ọlọ́run mi. wọ́n ó mẹ́rin tó àyè àbúrò mi náà ní mùsùlùmí. wọ́n ò mẹ́rin tù torí pé tí wọ́n pa mí láṣẹ ní kíkékeré o an àkùnà mi náà ní mo tí mo sáà gbọ́dọ̀ jẹ́ ń tèmi ẹ́ tí mo ní tí mo gbọ́dọ̀ jẹ́ ń tèmi ó ní bóun ní ṣe jẹ́ mùsùlùmí adẹ́pẹ́ adẹ́pẹ́ wa ló wù á ní ọ mùsùlùmí wọ́n kò ní tú àti ẹ́ pàdé ní sọ́kọ́ ní yá àyù ẹ̀lẹ́ yìí nà á dẹ́kun lù fi sí mi káfà gbogbo yìí náà ẹ tapá ti tan gẹ́gẹ́ bí o láyé ní ń ṣọ́ọ̀ṣì kọ́kọ́rà ó ní ààrẹ olèmí náà àmà ìtọ́nù wọ́ọ̀hà hákọ̀ túbọ̀ tí kì ẹ pálẹ̀ ọ̀rọ̀ bó bá ṣe yẹ kẹ́ ẹ pálẹ̀ rẹ̀ ẹ tẹ̀lé bó ṣe yẹ kẹ́ ẹ pálẹ̀ wà láàrín àwọn tó ní èèyàn kan ló lò wọ́n kó láyé o àdókè àkójẹ́ mùsùlùmí o ìyẹn pé àwọn afẹ́ pé alùpùpù náà kà fáwọn ọmọ ẹ̀rẹ̀ mọ́mí wà mùsùlùmí ṣé ìyàtọ̀ kan ń bẹ láàrin kéèyàn jẹ́ mùsùlùmí àdéhùn jẹ́ múmi àwọn àwọn sọ̀rọ̀ pé káàlù náà kà sí fà àwọn òròyìn kan wà tó lè jẹ́ ìyọ̀ yàtọ̀ àgbọ̀mí wọn lẹ́yìn yóò mi rìn náà wọ́n bẹ mùsùlùmí wọ́n yọ̀ ọ́ àkẹ́ wọ́n láti ra Islam lẹ́bi káàkiri ẹ̀kú Islam náà wọ́n fẹ́ sọ fún wa yẹ Islam lẹ́yìn òsì tápá títàn tí wọ́n ti taratara bọ̀ tó ti yẹ ìyẹn ní nígbà tó lọ bá dẹ́ta tí ó ta Ibrahim wò kí ló ní wàlíì. wàlíì ìtàlá Ibrahim ọkùnrin ilẹ̀ máa ti wù fàtàkù náà. nígbà tó lọ ta Ibrahim wò pẹ̀lú àwọn gbólóhùn kan fàtà ó ní a أسلمت لرب العالمين قل أسلمت لرب العالمين wọ́n ní mo ju báyìí sẹ́ẹ̀lẹ̀ fúta mi Allah ìyẹn ní mutẹ́kì Islam owó náà ní mọ̀nsánìmá lè sàn mọ̀nsánìmá kọ́ni wọ́n gbà wò ẹni tó bá di ọkàn rẹ̀ lẹ́lẹ̀ àti àtàwọn oríkèéríkèé rẹ̀ wọ̀sánìmá mìíràn ṣe ó àwọn anábì ń tọrọ ẹ̀hán anábì wa yusuf alayhi salam ẹ̀rí rẹ̀ ó ní rọ́bì ọlọ́run ní ọtí ọlá yẹn ti dé sí inú ọlá wà á láńtà ààrẹ ó ti ti àwọn ìtumọ̀ ọ̀rọ̀ ẹ̀wẹ́ ọ̀rọ̀ ti wà tó tó àti kí báyọ̀ ṣùkúrù ní àmìlá lẹ́yìn ìgbà tó dúpẹ́ orí ọlọ́run kí ló tọ́ lọ́dọ̀ ọlọ́run tàwáfẹ́ni mùsùlùmí àdúrà tó bẹ ọlọ́run lọ́dọ̀ rẹ̀ pé tàwáfẹ́ni méjì ló ṣe lẹ́yìn rẹ̀ àdúrà lẹ́yìn ìgbà tó dúpẹ́ orí tán ọlá adéǹtà ní nílẹ̀ ìgbò ọtí fún mi ní ọlá wà á lẹ́mtà ní mítà wẹ́rẹ́ láàrin ọ sì kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀fìnmọ̀ tó bá sọ́mà àtìlẹ̀. àǹtàlẹ́ yìí fi ìdúnyà wà náà lọ. torí pé ìrẹ̀lẹ̀ yomi láyé wà níyì fi dùnà ń láyò mi ẹni tí màá bá yanjú mi ò ní ọ̀rẹ́ òògùn fọkàn tán mi ò ní tó yàtọ̀ sí sí ẹ wà níyì fi dùnà wà láàkẹ́wà wọ́n tàwa kọ́ ẹ̀. àwọn ọmọ mùsùlùmí wà ní ìsọ̀rọ̀. àwọn fáyẹ̀ mùsùlùmí àárín ìtọ́lá ìbéèrè rẹ̀ pé tàwa fún àní mùsùlùmí pa ní mùsùlùmí wá kíni o. wá ní ní ìsọ̀lẹ̀. ìbéèrè ní kejì wá àlẹ́ kí ní ìsọ̀lẹ̀ kí wá pẹ̀lú náà lé bàbá àwọn àwọn ẹni rí máa ń wá ìsọ̀lẹ̀ fún àwọn olùsọ̀lẹ̀ yẹn wá àlẹ́ kí ní àbíyá fìmí lé bàbá àwọn ànábì ọlọ́run tó ṣáájú àwọn ìlú tọ́ wá òmìnirí wà àkúnná mílẹ̀ mùsùlùmí. èmi náà fẹ́ wà nú àwọn mùsùlùmí. àlejò wa isa àìsàn àlọ́ àìsàn wà mùsùlùmí mùsùlùmí lọ́wọ́ náà yíláde mùsùlùmí lọ́wọ́ náà tó ti torí pé ròyìn ti bẹ pẹ̀lú àwọn mùsùlùmí lọ́wọ́ náà sọ ọjọ́ ìkọsọ lórí ìtẹ̀kẹ́ lórí ìní abdùmọ́ ẹrú ọlọ́run ni mò ń ṣe lè má dà áàdà olùbà tó gbogbo àìtàn kúrò ní fi ya fọ́tò tó fi mú ọ̀rọ̀ yẹn wá fún wa ọ̀rọ̀ yẹn ló pàdérò ó ti mọ̀ pé tí ó dá wàhálà lẹ́ẹ̀lẹ́ẹ̀ lókọ́ tó fẹ́ kílà ó ní ìní Abdullah èmi tẹ́rí ẹ̀rú ọlọ́run ní átàní ẹ̀kìtà wọ́n padà fún mi kílà àmọ́ lò sí fọ́tẹ̀lẹ́dì alásílẹ̀tẹ̀lẹ́dì alẹ́dì tó fi ní taukid pé wọ́n padà wọ́n fún mi kílà wàjà ayẹyẹ ìrìnàmì yẹn wọ́n wá ṣe ní láàrín ọlọ́run yẹn ni wọ́n ṣe ní kò tí ì máa jíṣẹ́ wàjà ayẹyẹ ìrìnàmì mubarak ayẹyẹ wọ́n ṣe ní lọ́mọ àbùkún gbogbo àyíká yìí ti balẹ̀ tí máa gbọ́ wọlé nǹkan báyìí kọ́ ló máa délẹ̀ ẹ́ wà ó sọ ní bísọ́là torí báwa nínú ọlọ́run tó ṣáájú rẹ̀ àwọn náà ṣe kí ni wọ́n kírun ó wá ní wà ó sọ ní bísọ́là àwọn àdáni tó ṣáájú rẹ̀ kírun wọ́n kí èmi náà lọ nípa wà kí ni wà zàkà àti àti mọ́yọ́ zàkà náà máa dùn dùn àti zàkà àti sọ̀lá méjèèjì tẹ̀ máa bẹ̀rẹ̀ ayé ní òmà sí tó bá yẹ kó láyé kò sí ìmọ̀ ànáyẹ ọlọ́run náà. فقدره فنجيناه ومولاه في الفلك وجعلناه خلائف وأغرقنا الذين قدروا بآياتنا ìmẹ́ta ìmẹ́ta ìtàgbárí torí pé Allah kò tí mo mọ̀ pẹ̀lú wọn ni pé ìtàgbárí tó bá fi wọ́n lẹ̀ nínú ìbá àwọn àwọn ẹrúsìn rẹ tí wọ́n mọ̀ ẹ̀sìn wọ́n mọ̀ ẹ̀sìn mọ́lọ́nà torí pé wà láyé ìlú wà láyé ìlú ìlú ìlú kàfàrọ̀. wà á lẹ́nu ìlà fàjẹ́rọ́ kàfàrọ̀. ìyẹn ni pé kò sí tí ó jáde nínú ọgbọ́n kọjá kí ẹ tu àtọ́ta. wà á lẹ́nu kó ní bí kankan ìlà fàjẹ́rọ́. mo kí ni wọ́n fi kàfàrọ̀ kẹfẹ́ rí ni tí wọ́n náà ni wọ́n fẹ́ bí. ìyẹn ni pé torí pé kó lùmọ̀ òyòlè yóò láyé àyàfi náà gbogbo ọmọ náà lọ́dún tẹ́lẹ̀ wọ́n bí lórí Islam wà láàyè àbáwá o tó bá gbọ́ bàbá wọn tọ́jọ́ kẹfẹ́rí ẹ̀rọ ni kẹfẹ́rí náà wọ́n sọ wọ́n dì ṣe mọ̀ pé ó ti parí kí ni ọ̀rọ̀ ó parí ọ̀rọ̀ wọn nígbà tọ́lọ̀ rẹ̀ ń bẹ̀ táwọn sọ́ọ̀tù kọ́nà tó ti nígbà tọ́lọ̀ wà sọ̀rọ̀ nípa وفجرنا الأرض عيونا وفجرنا الأرض عيونا فكذبوا بما سيصلاه تعالى نقول بلون فباي قال وفجرنا الأرض عيونا أكني ọ̀rọ̀gbọ́ mú sẹ́lá tó kìkọ́ pàfàjáàmù àlọ́ òyìnbó ilẹ̀ kan sẹ́yìn fọ́ntàkọ́lùmẹ́rù aláàárín kọ́lùmùdí mo wá ní kí omi òkè atómígé ní omi ilẹ̀ tó máa pàdé tó ọ̀rọ̀ ọ̀sẹ̀ pé tí o bá rọ̀ lókè kí ni yóò máa ṣe yóò máa fa àmàlẹ́ ilẹ̀ ká ti ta omi fún rẹ̀ tí fún àbúrò bá dé gbogbo àmàlẹ́ onípadé ṣẹ̀ta ń kọ́ yìí tọ́lọ́ nǹkan ń fa àmì ẹ̀ bá wa lò yóò kàn máa kú o tó ti yẹ ọlọ́run bá dára ní kí ilẹ̀ kó máa dání yá sàmà àdìdọ̀gbà rárá kò yára bá dùn á àjì. ويا الأرض على وجنا Ọ na akà sílẹ̀ kù sọ́mà kalẹ̀ mi. وفجرنا الأرض عيونا فالتقى فالتقى الماء على أمر nígbà tá a sílẹ̀kùn ti sánmà àwa ní kílẹ̀ náà fàjára táwọn èèyàn fàjára ẹ̀rọ náà ní fèjára explosion tí wọ́n explode tí bàbá àdékò omega bẹ̀rẹ̀ láti ẹ̀kọ́ náà bẹ́ẹ̀ omega bẹ́ẹ̀ látàbẹ̀ ilẹ̀ bẹ́ẹ̀ فسقاها فتلقى الماء على الأرض قد كبها وحملناه على ذات الألواح وحملناه nígbà tá a حملناه ànábì على ذات الألواح tẹ̀lé lọ́wọ́ oníwàánà igi plẹ̀ igi ìyẹn àwọn igi tó ìyẹn ní kì í ṣe kó wà. kì í ṣọkọ̀ tó lẹ́ńjìn tó lè wọ pé tẹ̀ àmọ́ náà wà ọ́ la gbé àyànnà agbé lórí omi yẹn náà. tajiri bi ayunina tajiri bi ayunina máa rìn pẹ̀lú ojú wa. ìyẹn ti tẹ́ dàda àníkì ìyẹn ni pé àmójútó ọ̀ya àwọn ọ̀dà rẹ̀ ti jàlá lè máa ń ká ẹ̀rẹ̀ kò fi èyí tí ó ṣẹlẹ̀ sáà tó ló gbé lọ ti wọn ẹ̀sán lórí bó ti ní wọ́n sì fi pè mí. sọ́nà pé bàbá nínú wa lè sọ̀rọ̀ tó wà lórí ọkọ̀ ọdún mi ó pe ọmọ rẹ̀ wà pa lóru ìyá lòdì ìyá ìrìkàdùnmá àná nóòwò alẹ́ sọ̀rọ̀ ó láàánú ọmọ ẹ̀ ó lè ọmọ ìrìkàdùnmá àná wá gun ọkọ̀ pẹ̀lú wa ìrìkàdùnmá àná omi yìí kọjá bẹ́ẹ̀ ṣe ń wo yìí ẹ̀kẹ́gbà ọ̀la ẹ̀ ó ti sàárì ilẹ̀ ìjábẹ̀rì àṣìlù ní ilẹ̀ náà ó ní bàbá náà bàbá èyí ń lo òkè òkè yóò sọ ní kó ní kíni nínú omi kí bàbá rẹ sọ bàbá tó ti mọ̀ pé wọ́n fàtà ní àbúrò àbàṣálẹ̀ sọ ní lónìí òkè gan sàn gbogbo àwọn ìdẹ̀kalẹ̀ torí wọ́n sílẹ̀kùn sàn náà lẹ̀ fẹ́ yàrá rí omi tí máa ń wọ̀ bá mi ẹ̀rú ọ̀sẹ̀ kìíní yóò sì máa bá yìí bí sílẹ̀ ó lè wò stand ẹ̀. bàbá rẹ ti mọ̀ pé kò sí ó ní lójú ó ṣe ná fíìwù àìkò yìí ó negate pé láàásìmọ̀lì yẹ́wò máa lónìí kò sí gbàlà kankan ńlá máa rahima òbí àyàfẹ́ tọ́lọ́wọ́ bàtẹ́ àwọn tí ó sì kéwàá tó bá gún náà kọjú mi. فنجيناه وقدره فنجيناه ورماه في الفلك فتني فكذبوا قلني وانني فنجيناه ومن معه àwọn tá a là àwọn tó wà pẹ̀lú rẹ̀ kára sí ni lọ́lọ́run là wà máa ń bá àwọn tó wà pẹ̀lú rẹ̀ ní ọkọ̀ ojú omi ni pé máa dúró àgùlà rẹ̀ láàrin ẹja nínú àhàn yàtọ̀ sáwọn tó wà ní ọkọ̀ yẹn kò sẹ́ni ó là

lẹ́yìn eléyìí tó bèrè má bì mí tó bá ti ní máa parí má bì mí lẹ́yìn rẹ̀ mọ́. Ìní oyin dúkà ń dáwó àbí ẹ̀jẹ̀ àbí. Ìní oyin dúkà mò ń wá ẹ̀rọ mò ń wá ìsọ̀ fún ọ. Á ń dẹ̀kú rẹ̀ ní ẹ̀jẹ̀ kó o máa sọ nípa tó mọ̀. Kó má bàa wà náà tó tí ó mọ̀ ẹsẹ̀ tí mo mọ̀ náà. وقدمه فنجيناه وأمناه في الفلك وجعلناه وجعلناهم خلائف وجعلناهم خلائف àwọn táwọn àwọn ọkọ̀ ojú omi yẹn àwọn ni khalaif àwọn ni wọ́n rólé ayé níjọ́ yẹn ìyẹn pé gbogbo àwọn tó wà ní ọkọ̀ yẹn àwọn náà bí gbogbo àwọn táwọn lórí rẹ̀ àwọn ni khalaif tẹ̀lé ìjọba òun náà ti àdámọ̀ kí ló ìmìlẹ́jà ìmùsùlámì khalifa àlébà yẹn padà tán àlébà tó gbẹ̀yìn tí wọ́n wọlé láwa àwọn ọmọ tàtàrà wọn jáde àwọn ìjọ àbẹ́bí ní oṣù yìí jàdínà kàdáàdì àti wọ́n sàrúlé lórí rẹ̀. وأغرقنا الذين قدموا بآياتنا وأدركنا أستري أدركنا الذين كذبوا بآياتنا gbogbo àwọn tí wọ́n ń pè ọ̀rọ̀ wa lérò látẹ́rí àtẹ̀rọ̀ ìlú فانظر كيف كان عاقبة المنذرين فانظر إلى محمد فانظر كيف الله محمد وانظر كيف كان وانظر صفوان wọn láti wà táwọn àwọn tó ń bá sọ yẹn tí mo bá ti gbọ́ bí àwọn àjọ núwò ṣe látọ̀bọ̀tán wò ṣe látọ̀bọ̀tán bá a ṣe làwọn ìjọ láti làwọn ìyẹn pé á ní sunnatullahi fi khalqi eléyìí ni súnà ọlọ́run láàdé lórí àwọn ẹ̀dá rẹ̀ wà láńtẹ̀lé ìlànà sunnatullahi tẹ̀kìlá súnà ọlọ́run mi ṣe máa ń ṣe lórí pápọ̀rọ̀ rẹ̀ lọ bó tiẹ̀ jẹ́ pé ó ti sàdéhùn fún àgbẹ̀wò pé ní sẹ́ni ní pa wọ́n yẹn pé à ń lo opportunity pọ́ùn sáà wa ó wá sínú ohun máa àdágbà Muhammad tí ó lè dẹ́sẹ̀ tí ó sì lè máa túbà tọ́lọ́ sì máa borí rẹ̀ àmọ́ òjò tí lẹ́kùn tuntun bá bá tì wàhálà ní àsìkò ẹ̀rọ ọba àlejò lápẹ́jọ́ kò bá wa láyé àmọ́ àtàkùn ẹ̀rọ kápá kan wọn bóyá náà àwọn ọmọdọ́mọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ bóyá ló ṣe kí wọ́n lè wà láyé àmọ́ àbúrò náà ṣe wọ́n lùsùn ní ọba náà láì ní ìṣòro sọ́nà káàdì kan أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك والسلام على المرسلين